عامة المؤمنين على أفنية القبور وروى عبد الله بن أبي يزيد أنه سمع ابن عباس يقول أرواح الشهداء تجول في أجواف طير خضر تعلق في ثمر الجنة و عند عبد الله بن عمرو أرواح الشهداء في طير كالزرازير يتعارفون ويرزقون من ثمر الجنة وفي مسلم في أجواف طير خضر وقال قتادة بلغنا أن أرواح الشهداء في صور طير في صور طير بيض ta'kulu min thimar al-janna ní ìtẹ̀síwájú àlàyé nípa àwọn ààyè tí ẹ̀mí máa ń wà nígbàtí ó bá jáde ọkọ́lá abu amur abu amur buna abdulbar àwọn sọ pé àrùwá òṣùwádà fil janna ẹ̀mí àwọn tó kúkú ṣàhídé nínú alìjẹ́nà ló máa wà wa arwahu ammatil mu'minin ẹ̀mí ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo àwọn tó bá jẹ́ mùmìnì tí wọ́n gbọ́ lọ́wọ́ wa gbọ́ òun sọ pé ala afniyatil qubur pé ẹ̀mí wọn kò ní kúrò níbi sàárè gbangba bí sàárè wọn lẹ́nu wọn wà kult afọ́wáṣẹ́ al-Albani rahimahullah wọ́n wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wa hadha mimma la dalila alayhi wọ́n ní wa hadha ala itlaqi khata wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí gbọ́n ṣe sọ yẹn àṣìṣe ọ̀rọ̀ ni àṣìṣọ́ ni ọ̀rọ̀ yẹn kò bá mu nítorí wípé fàyínà àrùwá almu'mini na aidan filchanna kama fi hadith malik al'ati a rí ẹ̀rí nínú hadith malik wípé ẹ̀mí àwọn mu'mini gan yóò wà ní aljanna so se wá sọ wípé ẹ̀mí àwọn ṣùwádà nákò ṣàídí nìkan ní wà ní aljanna àwọn mu'mini ẹ̀mí tí wọ́n wà ní kíni yóò wà ní etí etí bèbè sáré wọn afáṣọkà Albani wọn ní ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ fàyínà dáàlíkà fàyínà dáàlíkà fàyínà dáàlíkà fi bádàlì alqat tó bá yẹ pé n tó ń sọ ni pé láwọn àsìkò kan ẹ̀mí wọn lè wà níbi sáré wọn aw bi anna la ala al-qubur istaqama wípé ẹ̀mí wọn yóò ma lọ yóò sì tún máa ma ní tí ń bẹ níbi ara wọn nínú sàárè wọn tẹ́kí bó ṣe sọ nìyẹn ọ̀rọ̀ yẹn ò bá dà stakọ́mọ̀lì kẹlẹ́ ṣùgbọ́n láti sọ pọ́nbélé pé ẹ̀mí mùmí ni o ibi sàárè wọn ló máa ń wà bàbá ní ọ̀rọ̀ yẹn ò correct ó ń bẹ inú àwọn mùmí ní pé inú àlùjànnà lẹ́mí wọn wà tọ́lọ́n bá sì ní bùkátà kan fi ẹ̀mí wọn ṣe níbi ara wọn lóhun tó dá padà síbẹ̀ ọlọ́run tó mú kúrò mọ́ so yẹn lè tó lálàáfíà nínú ọ̀rọ̀ wàrọwà abdullahi ibn abi yazid abdullahi ibn abi yazid ọgbà kúngbọ látẹnu ibn abbas yakul arwa shuhada pẹ̀mí àwọn tó kú ṣẹ̀yídí tajúlù fi àjíwá fi tọ́ ìrì Khidr ẹ̀mí wọn yóò máa lọ yóò máa bọ̀ bí ẹyẹ àbíká sọ pé yóò wà nínú ẹyẹ aláwọ̀ ewé ẹyẹ yìí yóò wà máa jẹ àbí yóò rọ̀ mọ́ àwọn èso inú aljanna wàyíndà abdullahi ibn amr arwahu shuhadai fi tọ́yìrín kazaroziri yata'arufun pé ẹ̀mí àwọn tó kúkú ṣẹ̀yídí ẹ̀mí wọn yóò wà nínú ẹyẹ kan kazaroziri ẹyẹ àwọn ẹyẹ tí wọ́n máa ń dún àwọn ẹyẹ tí tẹ́pẹ́ bá wọnú oko lálẹ́ tó máa tó tó tó tó tó zarazir yàtà àròfóònù wọn ó sì dára wọn mọ̀ wọn ó dára wọn mọ̀ yàtà àròfóònù wàyùrùsàkúnà min thamara aljanna bẹ́ẹ̀ sì ni wọ́n máa fún wa ní ìjẹ ẹ̀mú nínú aljanna akhrajahu abdullah bin mubarak afawa sheikh albani rahimahullah wọ́n ní ọ̀rọ̀ yìí afawa abdullah bin mubarak ló mú wá nínú tírà az-zuhud wa isnaduhu sahih wa fi muslim nínú ẹgbà wa imam muslim ó sọ pé ẹ̀mí àwọn tó kú ṣahidi fi ajwafi tayrin khadir pé yóò máa bẹ nínú ẹyẹ kan ìtọ́jú aláwọ̀ aláwọ̀ ewé fi muslim kama taqaddama bi lafs jawf nínú muslim hadisi wà ń bẹ pẹ̀lú gbólóhùn jawf wakada fi hadisi ibn abbas al-mushar ilay anifa bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú hadisi abdullahi ibn abbas ìta àtọ́ka sí ṣáájú wàkọ́lá kọtáàdá afọ́wà kọtáàdá ọ̀nìbàlágánà in tó dé ti bọ̀ ti wà ní pé anna arwaha shuhada pé ẹ̀mí àwọn tí wọ́n kúkú ṣahidi fi suwari tọ́yìrì bíi yóò wà nínú àwọ̀ ẹyẹ kan tó funfun anna arwa aṣọ́dá ẹ̀mí àwọn tí wọ́n bá kúkú ṣahidi fi suwari tọ́yìrì yóò dà gẹ́gẹ́ bí àwòrán ẹyẹ kan bí ìbọn ẹ̀ẹ́nù òfúfọ́ ta'kulu min thimar aljanna yóò máa jẹ nínú èso aljanna wa qala ibn al-mubarak afaan mubarak àwọn náà tún sọ an ibn jurayj fima qura alay láti ọ̀dọ̀ ibn jurayj pa tí wọ́n kà fún wọn fima qura alay ètí wọ́n kà fún wọn nínú tíra hadith afa aládìsí àtàgbà ọlọ́wọ́ ẹ̀ tó kọ́ ọ lẹ̀ tí wọ́n wá ké fún nínú ẹ̀ and mujahid látọ̀dọ̀ mujahid onílẹ́yìísá iya filijanna ó ní kìí ṣe pé ẹ̀mí yìí gangan ti wà ní alìjanna walakin ya'kuluna min thimariha wa yajiduna ri'aha ṣùgbọ́n níbi tí wọ́n wà èso nú alìjanna ni wọ́n ṣe kí ni ó ni wọ́n wò máa wọ́n ó sì máa yẹ̀jìdúnà rí àhà wọ́n ó sì máa gbóòrùn àlìjánà gbèrè tí bá ná wà yẹ̀jìdúnà rí àhà wọ́n ó sì máa tún gbọ́ òórùn àlìjánà so nínú tọrọ Ibnu Jurayji ó ń fi rinlẹ̀ pé kò sí ẹ̀dá kan tí ó wà ní àlìjánà ṣáájú kọ́lọ́n tó ní gbogbo ẹ̀dọ́ wà nù àlìjẹ́nà pé àmọ́ pé wọ́n máa jẹ inú èso àlìjẹ́nà ìtumọ̀ ní pé ibi tán bá wà hàn èso àlìjẹ́nà ni wọ́n máa jẹ wọ́n sì máa gbọ́ ohun àlìjẹ́nà dakara wa kada ibn rajab fil ahwal bákan náà fáwọn ibn rajab àwọn náà gbọ́rọ̀ yìí wá nínú tírà àwọn ahwal wa sanadu sahih wa huwa fi tafsir mujahid wa anhu ibn jarir fi tafsiri من طرق أخرى من أبن شيء به نحو èyí táwọn náà sọ yìí àwọn tó fi rinlẹ̀ wípé kò yí sí pé náà àlùjànnà gan ni wọ́n wà ṣùgbọ́n àyè tí wọ́n wà èso àlùjànnà ni wọ́n máa jẹ wọ́n sì máa gbóòrùn àlùjànnà. وذكر معاوية بن صالح عن سعيد بن سويد أنه سأل ابن سأل ابن الشهاب عن أرواح المؤمنين àfọwọ́ muawiya ibn sọ́ọ̀lì láti ọ̀dọ̀ sa'id ibn suwaid wọn ni wọ́n béèrè lọ́wọ́ ibn shahab ibn shahab nípa arwahil mu'minin ẹ̀mí àwọn mu'minin faqal ó sọ pé balagani ana arwah shuhada ẹ̀mí àwọn tó kù ṣahidi ka tayri khadam yóò dà bí ẹyẹ green mu'allaqatun bil arsh yóò rọ̀ mọ́ al tẹ́gìdò yóò máa lọ ọbẹ̀ láàárọ̀ wàtẹ̀rọ yóò sì tún máa lọ nírọ̀lẹ́ ila riyadul janna lọ sínú ọgbà aljanna ta'ati rabbaha kulla yawmin tusallimu alayhi yóò máa wá sí ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ lójoojúmọ́ yóò máa sálámà sí ọlọ́run wa ni mujahid wọ́n tún gbà látọ̀dọ̀ mujahid òun náà sọ pé alàrúwá aláàfíníyàtìlẹ̀ kòbóòrù sábàtà ayyam ni yóò mi dúfinà lẹ́mẹ̀tì ó ní ẹ̀mí yóò dúró ní ọ̀gangan ibi sàárè tí wọ́n sin sí fún odidi ọjọ́ méje ní kété tí wọ́n sin fún ọjọ́ méje tàbí sin yóò wà ní etí bèbèrè sàárè kò ní kúrò ń bẹ̀ la tufariq dalik kò sì ní kúrò ń bẹ̀ fún ojú ìjọ méje ńgbà tán bá sin òkú gbogbo àwọn ọ̀rọ̀ yìí èwo la fẹ́ mú bẹ̀ <clears throat> ọ̀rọ̀ tó pọ̀ ní eléyìí sọ yìí eléyìí sọ yìí eléyìí sọ yìí eléyìí sọ yìí qala Ibn al-Qayyim àfọ́ Ibn al-Qayyim wá sọ wípé wala tanafi bayna hadhihi al-aqwal ash-shar'iyyah wal ahadith wọ́n tàbá gbogbo ọ̀rọ̀ yìí dáadáa àwọn ọ̀rọ̀ yìí kò sí takora wọn bẹ́ẹ̀ àtàwọn tó ní wọ́n wà nù àlìjẹ́nà àtàwọn tó ní òsì bẹ́ àtàwọn tó ní yóò wà nínú ìrísàárè rẹ̀ àti gbogbo ìtàn sọ́hun pọ́rọ̀ yóò takora wọn bákan náà àwọn àdísì tó wáyé kò takora wọn li'anna al-arwaha mutafawita fi mustaqarriha fi al-barzakh a'zama tafawut wọ́n nítorí pé gbogbo ẹ̀mí taari yẹn ìpele tó ní wà yóò yàtọ̀ síra wọn yóò yàtọ̀ síra wọn fàmínà ó ń bẹ nínú ẹ̀mí fi àálẹ̀ ilẹ̀ yìí tí kí tó bá ti jáde báyìí ààyè tó ga jù lọ ibẹ̀ ni wọ́n mú ẹ̀mí lọ wọ́yẹ arwahul anbiya ya alayhi musalam eléyìí ni ẹ̀mí àwọn ànábì ọlọ́run bákanáà wa um mutafawituna fi manazili àwọn náà tún nìyí ààyè kọ̀ọ̀kan táwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan tún wà ó tún gbé pẹ́ẹ́lì jùra wọn lọ wà mí ní àfi hawasil tayrin ó ń bẹ nínú wọn ẹni tó ṣe pé nínú polo inú ẹyẹ lẹ́mí wọn wà wà mí ní a ó sì ń bẹ nínú àwọn èèyàn man yakun mahbusan ó ń bẹ nínú àwọn ànábì ọlọ́run man yakunu mahbusan ala babil janna ètò ìpé ẹ̀mí rẹ̀ ibi ẹnu ọ̀nà àlìjẹ́nà báyìí ìbẹ̀ ni wọ́n fi sí bẹ̀ni ó wà wà mí ni a ó ń bẹ nínú wọn máa ń ya kúnnú mọ́kọ́rọ̀ omi bá abìlìjánà ẹni tí ó jẹ́ wípé ààyè wájú alìjánà báyìí nínú àwọn ànábì nínú àwọn ẹni ọlọ́run wà mí ni a máa ń ya kúnnú mahbusan fil ard ó sì ń bẹ nínú àwọn ẹ̀dá tó yẹ pé ẹ̀mí ẹ̀ kò ní kúrò lérílẹ̀ lam ta'alu ruhu ila al-mala'i al-a'la ẹ̀mí rẹ̀ ò ní kún sánmà lọ tó bá sì lọ sí sánmà wọ́n ju ẹ̀mí yẹn padà wọ́n dá padà anábì sọ ìyẹn ẹ̀mí kèfèrí àtàwọn mùnáfíkì fàyínà àkáàna ti ruhan safaliya irú àwọn ẹ̀mí ẹ̀mí tó rẹlẹ̀ ni wọ́n mú iṣẹ́ mi òkè ẹ̀mí yẹpẹrẹ ni wọ́n dá padà sílẹ̀ lẹ̀ wàmínà àrùwá òtakùnú fi tanúrú zunat àwọn ẹ̀mí kan bẹ́ẹ̀ tí wọ́n máa bẹ nínú tanur tanur ó ní bí kílá lè pé bí bí bí kòtò tí wọ́n gbẹ́ bí kànga tán gbẹ́ tó jìn tí wọ́n wá dáná síbẹ̀ pé àwọn ẹ̀mí kan bẹ ibi tí wọ́n da ẹ̀mọ́ mi yẹn sínú wàrúwà àwọn ẹ̀mí kan bẹ takunu nahari adam tesbah àwọn ẹ̀mí kan bẹ odò ẹ̀jẹ̀ ni wọ́n dà wọ́n sí inú rẹ̀ ní ó ti máa wẹ̀ odò yẹn ẹ̀jẹ̀ ní gbogbo ẹ̀ gbàtàn bá ti jáde lára olówó wọn ibẹ̀ ni wọ́n lọ dà wọ́n sí wàlẹ́sà àrùwá ṣàkíyà wàsàáìdìhá mustaqarrun wahid pé gbogbo atótónu tá à ń ṣe ní tá fẹ́ mú jáde ń bẹ̀ ni wípé kóníkálukú mójútó nǹkan tí bá ń ṣe kì í ṣe ààyè kan ipò kan náà ní gbogbo ẹ̀mí wà tó bá jáde ẹ̀mí tó jẹ́ ẹ̀mí olóríire àti ẹ̀mí tó jẹ́ ẹ̀mí olórí ibú ká má lérò wípé ààyè kan náà lọ́wọ́ kò wọ́n sí bal ruhun fi a'la iliyin àwọn ẹ̀mí kan bẹ ààyè tó ga jùlọ nípò òní wọ́n fi wọ́n sí wa ruhun ardiyatun safaliyatun la tas'ad anil àwọn ẹ̀mí kan ń bẹ tí wọ́n yẹpẹrẹ tí wọ́n yẹ̀yẹ́ wọn ò ní gòkè wọn ò ní kúrò lórí ilẹ̀ wa anta idha ta'ammalta sunana wal athar fi hadha al bab wọ́n ní tàbá wá wòye sí àwọn ahadis àtàwọn ọ̀rọ̀ tó wá nípa ìbòlẹ̀ mi wà ìbòlẹ̀ mi wà bó ṣe pọ̀ lọ wọn a rí pé kò takora wọn ibi tí ìkọ̀ọ̀kan mi ò wà òun ló yẹn pọ̀ kì í ṣe kì í ṣe ẹyọ kan náà ní gbẹ̀mbáwí يعني وكان ذلك فضل اتناء عرفت عرفت حجة ذلك wọ́n ní tó jẹ́ kó pọ̀ báyẹn òun náà ni kábà lè sàkólé kan ká sì mẹ́ẹ̀rí tá a lè gbẹ́sẹ̀ lé lérí kó lè fi dá wa lójú wípé iṣẹ́ kó wá òun ni ó sọ ààyè tí ẹ̀mí ẹ̀ wà tó bá jáde ولا تظن أن بين الآثار الصحية في هذا الباب تعارضا gbogbo àwọn ẹgbà wá nínú ahadith èyí tó lálàáfíà lérí níbolẹ̀mí ó wà tẹ́mi bá jáde bó tilẹ̀ jẹ́ wípé hadith mi ó sọ bá mi mi ó tún sọ mi ká má lérò pé wọ́n takora wọn èyí tó fẹ́ fi yé wa ni wípé wọn ò lè wà lójú kan náà tó bá sọ báyìí ó lè jẹ́ pé kan ní ó wà ń bẹ tó bá tún sọ bá mi bó ṣe rí nìyẹn ila akhir ma tí ọ̀rọ̀ fi dé ibi tí ó padà mú ọ̀rọ̀ náà dé pé wàlùmọ̀ fóòmù mi nìhú ní tí a fẹ́ mú jáde tá a fẹ́ gbọ́yé nínú ọ̀rọ̀ anna mustaqarro haya tafawatu ààyè tí ẹ̀mí kọ̀ọ̀kan yóò wà yóò yàtọ̀ síra wọn bí tafawuti hali sọ ibi ha bí ìṣesí ọmọnìyàn kọ̀ọ̀kan náà sì yàtọ̀ síra wa ìmọ̀ náà ní ti àyàtọ̀ síra wa ajura wa lọ nígbàgbọ́ àìtẹ́mi kó wá náà wà tó bá jáde ní ti látara àgbàgbọ́ tó ní yóò tún yàtọ̀ wà kú fúrán níbi ìwà kèfèrí kèfèrí tó ju kèfèrí bí wọ́n ṣe tún yàtọ̀ síra wọn náà ni ó dìtà mí ààyè tí ìmí wọn ó sọ sínú kòtò ìmí inú odò ẹ̀jẹ̀ ìmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà sọ̀láhàn bá a bá ṣe jẹ́ ní resí wà fíṣkọ̀ àti báwọn èèyàn ṣe jẹ́ pòkì sí i wa anta ta'lamu ikhtilafa al-ulama fima qal wọ́n ní wọ́n náà rí pé ọ̀rọ̀ táwọn afá sọ ó pọ̀ lérí agbègbè tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ wa ma rawahu al-imam Malik fil Muwatta tá a bá wo tí Imam Malik tí wọ́n gbà wá nínú tírà Muwatta wọ́n ní innama nasmatul mu'min tayrun ya'luqu fi shajar al wọ́n ní ẹ̀mí mùmìnì yóò di ẹyẹ yá alúkù ẹ̀yẹ yá akúlù yóò máa jẹ min ṣájára ìjànà nínú èso ṣájára ẹ̀ min thamari ṣájára ìjànà èso igi àlìjànà ni ó ti máa jẹ hatta yurji'ahu Allahu ta'ala ila jasadihi yawma ba'ath yawma yab'athu yóò ṣe wà nìyẹn títí tí ó fi dìgbà tí ọlọ́run yóò dá ẹ̀mí náà padà sí ara olówó rẹ̀ nígbà tí ọlọ́run bá fẹ́ gbé dìde qala ibn kathir afọ́wà ibn kathir ní hadisi tí mú àtàmúwáyì wọ́n ní isnaduhu sahih wọ́n ní isnadu rẹ̀ ó lálàáfíà azizun azim ijtama fi thalathatu min al-a'immati arba àwọn mẹ́rin mẹ́ta nínú àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin náà ni wọ́n panu pọ̀ lérí tí ma Malik muwáyì فإن الإمام أحمد رواه عن الإمام الشافعي وعن الإمام مالك عن الزهري عن عبد الرحمن بن قاب بن مالك عن أبي مرفوع إذن يتيم ابن كثير يقول إسناده صحيح عزيز عظيم إمام مالك إمام الشافعي أحمد أبلاته دعفاره إمام الشافعي إمام الشافعي نعم أبلاته دعفاره إمام مالك wallahu ta'ala alam wàkọ́ọ̀lá tó fírkọ àwọn àwọn kan tiẹ̀ tún sọ kátúngbọ́n táwọn míì sọ ó tẹ̀bí bá jáde wọ́n ní mustaqarruha al'adamul mahab wọ́n ní ò láyé tó láti jáde yọkàn disappear náà àwọn kan tó sọ bẹ́ẹ̀ wa hadha qawlu eléyìí ni ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ wípé إن النفس عرض min arodun badan wọ́n ní ẹ̀mí wọ́n ní àpèjúwe ẹ̀dà gẹ́gẹ́ bí ẹ̀yà ara náà ni tẹ́mì bá tẹ́nìkan bá kó sí etí òṣìṣẹ́ mọ́ ojú òṣìṣẹ́ mọ́ wọ́n ní bẹ́ẹ̀ náà ní ẹ̀mí náà òṣìṣẹ́ mọ́ náà ló ti parí náà pé kò sí pé ibìkankan ni ó lọ pé ó ti disappear kò sí nǹkan kan mọ́ kàháyàtì ìwà ìdìrákì gẹ́gẹ́ bí ìgbà tó ń sẹ̀mí tí ọba yìí ti sẹ̀mí mọ́pa iná ni fa táàdùn ẹ̀mí yẹn náà yóò di nǹkan tí ò sí mọ́ bí mọ́tì ìbàdàn taraba ti tó bá ti lọ kàmà táàdùn sáà irul àrọ́dùn mọ̀ṣúrútọ̀ bí hayati gẹ́gẹ́ bí gbogbo àwọn eríkèríkè ara èyí tó ní í ṣe pẹ̀lú pé kẹ́mi wà lára rẹ̀ ní òjò káwọn náà máa ṣiṣẹ́ tẹ́mi bá ti kúrò lára rẹ̀ tí wọn ò lè ṣiṣẹ́ mọ́ gẹ́gẹ́ náà ni ẹ̀mí òun náà ó ti tán náà nìyẹn wàhádà kọ́ọ̀lù mukhalifun linososil Qur'an wa sunna wa jima'i sahabati wa tabi'in wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n lọ́rọ̀ ọ̀rọ̀ burúkú ni ẹni tó bá nírú ọ̀rọ̀ rí báyìí ọ̀rọ̀ tó takò Qur'an tó takò sunna tó takò ọ̀rọ̀ àwọn sọ̀hábà àti àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábì kéèyàn ó lérò pé tẹ́yìn bá ti lọ parí náà kò síbi tẹ́yìn yẹn lọ pé bára ṣe kú ẹ̀mí yẹn náà ti kú náà ni pé ọ̀rọ̀ yẹn ta ko ohun tó Kùránì sọ ó ta ko súnà walmaksud anna inda hadhihi alfirqat almubtila mustaqiru arwa ba'da almaut al'adam almahad ní táwọn yìí gbà lérò òun náà ni àwọn ìjọ àwọn tí wọ́n bà ọ̀rọ̀ jẹ́ táwọn sọ wípé tẹ́mi bá ti jáde kò níbi tí ń lọ ó ti parí náà nìyẹn wọ́n ní ọ̀rọ̀ yìí ó tako alukur'an ó sì tako sunna wa qalat firqa àwọn mìíràn tún sọ pé mustaqarra abad al-maut abdanun ukhar àwọn kan tún sọ pé tẹ́mi bá ti lè jáde lára ẹnìkan yóò tún fò yóò lọ bọ́ sára ẹ̀dá mi ìyẹn ni ìròrí àkúdàáyà àwọn kan sọ bẹ́ẹ̀ pé tó bá ti lè jáde báyìí yóò tún lọ kó sínú ara mi yóò tún máa sẹ̀mí ara ètò ìpé tùná síbò àkàlákọ̀ ha wàsífàtà ha alẹ́dì tàṣàbátì àfihàn àlẹ́ hayati ara tó ṣe wípé irú ìwà tó náà nígbà tó wà láyé ló wà lára ara yẹn irú ara yẹn ni ó máa wà tí ó lọ kó sí bí àwòrán rẹ̀ ṣe rí nígbà tó wà láyé náà irú àwòrán náà ni ó wà tí ó tún kó sí ara mi fatasir kullu ruhin ila badan hayawan ìgbà míì àwọn ẹ̀mí míì yóò wà wá ara míì tó fẹ́ kó sí ó lè jẹ́ wípé ẹranko ó ní ó lọ dà bóyá ọjọ́ nìkan tó le kìnìún ní ó padà dà tó yẹ pé ẹnìkan tó yọ̀ lẹ́ni ó lè dàgùn tán tọ́gọ̀ ìròrí kan nìyẹn tó bá sì jẹ́ pé bí ó ń sìn náà ni ó lè ṣe kí ni ó lè kóónú kí ni àkọ ajá so wọ́n ní yóò lọ wá bádánù hayawan yushakilu tilkal arwah ara ẹranko tó jọrú òṣìṣẹ́ yóò kò síbẹ̀ fatasiru nafsu sab'iyya ila abdani siba ẹ̀mí tó bá dẹ́ pé ẹ̀mí ẹranko abìjà ní gẹ́ngbà tó náà wà láyé bí carnivorous animal sísí ẹ̀ nínú èèyàn tó bá ń padà bọ̀ yóò lọ kó sínú àwọn ẹranko abìjà bí kìnìún bí ẹkùn bí ìkòkò wàlìkàlìbíyà ẹ̀mí nafsul kàlìbíyà ẹ̀mí bí ajá bí ajá náà nígbà tó náà wà láyé máa gbó káàkiri àdúgbò pé yóò padà change sí ilà abdanil kìlá ajá ni ó padà bá wá nígbà tó bá ń padà bọ̀ wàlbàhìmíyà ilà abdanil ba'ahim àwọn èyí tó ṣe pé bí ẹran náà ní ṣe máa ń ṣe láyé tẹ́lẹ̀ nígbà tí ó bá padà wá inú mẹ́ẹ̀ ni yóò gbà wá wàdàníyà ti sàfàlíyà ilẹ̀ abdan al-hasharat àwọn tó bá yẹ pé ní yẹpẹrẹ ẹni ilẹ̀ ni wọ́n táyé ìka wọn kún táwọn bá ń pa ràbọ̀ bí èèrà làwọn padà bí hasharat bí kòkòrò bí èèrà bí àwọn tamatiye làwọn làwọn ẹmọ tamatiye bí kẹ́ńkẹ́ń bí àwúrẹ́bẹ̀ẹ́ wàhádà àfáàníṣẹ́ ẹ̀rọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ iná ń pè ní kaulu àtànàṣòkíyà múnkìrí almiad ọ̀rọ̀ yìí náà ń pè ní tanasukhul arwah ìròrí kan ni nínú orí àwọn èèyàn kan tí wọ́n iṣẹ́ lẹ́sìn àwọn tí wọ́n tako pé ọlọ́run padà gbogbo ẹ̀dá dìde àwọn tí wọ́n tako pé gbogbo ẹ̀mí ó padà dìde ń jọkọ̀ tá a lọ pàdé ọlọ́run àwọn onígbàgbọ́ náà àwọn gbà wípé tó bá yẹ pé dáadáa ló ṣe nígbà tẹ́mi yẹn tán bá tó fẹ́ tún dá wọn ò fi dábì ọba ọwọ́ àgbẹ̀sán tó bá yẹ pé aburú ló ṣe tán bá fẹ́ padà tún dá wọn lè padà tún dá láàrọ̀ kó lè jìyà ayé àkọ́kọ́ tó kọ́kọ́ wá ìdí nítorí jẹ́ pé irú wọn náà tán bá fẹ́ ṣètọrẹ àánú fún arọ nígbà ìwọ̀n ta ló kúkú mọ̀ bẹ́ẹ̀ yá ẹsẹ̀ rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ wà tó kọ́ wáyé láyé ìjọ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ méjì ẹ̀rọ àwọn olùmí máa ń sọ bẹ́ẹ̀ eré pa àwọn àròrí yẹn nìyẹn àbíkẹ́ lómi máa sọ pé à tó ń bá tún tún ayé mi wá nǹkan báyìí ló wọ́n jẹ ara azaro òròrí yẹn kò sáyé kankan tó fẹ́ tún wá mọ́ ẹyọ kan yìí náà ni so yẹn náà máa ń pè ní reincarnation tanasukul arwa àwọn kan ní àwọn àròrí wọ̀nyí nínú àwa mùsùlùmí àbáwọn tó ń papọ̀ mọ́ra ẹgbẹ́ islam àwọn ọlọ́mọ díẹ̀ nínú olórí wọn ni torí kí wọ́n gbà wípé ẹ̀yin sọ ọmọ Maryam pé yóò padà wá ṣùgbọ́n pípadà bọ̀ rẹ̀ kò ní wá mọ́ ẹ̀mí yẹn yóò ti fò sára Ghulam Ahmad so wọ́n ti reincarnate ẹ̀ ó ti kó sára Ghulam Ahmad ìdí yẹn tó jẹ́ pé Isa náà ni Ghulam Ahmad so ìròrí tanasukul arwa ò ní irú ìròyìn báyìí àbáwọn Sufi àwọn kan bẹ́ẹ̀ nu wọn tí wọ́n máa ń sọ pé kò sí ti ń jẹ́ àlìjẹ́nnà kò sí ti ń jẹ́ náà àlìjẹ́nnà òun náà làwọn ilé tí wọ́n kọ́ sí lẹ́kìún Victoria Island àwọn àlìjẹ́nnà náà ni ẹni tó bá ti bọ́ síbẹ̀ òun ti ń lò ó ti wáyé rí nígbà kan tó ṣètò ọlọ́run nígbà tó padà bí òun ló bọ́ síbẹ̀ tí ń lò ẹ wàá abilé rè pé ṣé ewu lẹ́yìn ń lò yìí ṣé o ìyàlẹ̀ wa yìí ni ṣé ẹ ti wáyé rí tẹ́ ẹ ṣàìdá ní oúnjẹ àárọ̀ àti tọ̀sán òfin padà pàdé lọ́dọ̀ tí yìí gbogbo àwọn ìròrí báyìí ìròrí bó ṣe rárá tó tá a sọ wẹ́rẹ́ nǹkan lórí ẹ̀ o àwọn kan tó bá fẹ́ máa kà wọ́n àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ rí báwọn òkun orí nẹ́ẹ̀tì àwọn ìwé ńláńláńlá tí wọ́n kọ lérí ẹ̀ ìfọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó lè jẹ́ professor of Islamic studies ìròrí ẹ̀ náà nìyẹn níjọba pàdé orú wọn ẹ̀rọ ọlọ́run báyìí àwọn ògbà pálí jẹ́ náà wà pé náà kan wà ìròrí náà ni ìròrí àwọn ẹlẹ́rìí ìjì ọ̀fẹ́ torípé àwọn náà sọ wípé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ẹni tó bá ti kú wọn ti parí ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe dáadáa táwọn bá ti kú àwọn ó padà àwọn ó di ẹ̀dá mi wọ́n wà máa lo gbọ́n tẹ́ sáyé àwọn ni wọ́n máa lo tiwọn gbogbo lẹ́yìn àwọn ni wọ́n máa lo oríṣiríṣi àwọn nǹkan báyìí ó tako ìgbàgbọ́ Islam wa huwa qawlu kharijun an aqwal ahli al-islam kullihim wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó takété tó jìnnà sí ọ̀rọ̀ tí àwọn àfa Islam bàtà tí wọ́n sọ kò sáàfa Islam kan tí wọ́n sọ̀rọ̀ nípa tanasukul arwa kult afa Sheikh Al-Albani wọ́n ní wàyí náà máa takúlù al-yahudu al-an qaribun min wọ́n ní táwọn yahudi táwọn náà máa ń sọ nísìn wọ́n ló súnmọ́ wọ́n ló súnmọ́ ọ̀rọ̀ yìí <coughs> kí ni tí wọ́n sọ wọ́n ní fa inna indahum anal mayyita lọ́dọ̀ àwọn Yahudi àwọn gbà pé ẹni tí ó bá ti jáde láyé <coughs> tẹ̀ntẹ́kìlì ruuhu ila ghairihi ila thalath marrat ẹ̀ẹ̀mẹ́ta ni ó wáyé tó bá ti wá tó bá ti kú ẹ̀mí yóò tún yóò tún bọ́ sínú ara mi tó bá ti wá tó bá ti kú ẹ̀mí yóò tún bọ́ sínú nínú ara mi ayétan tẹ́kìlù min ṣaksin ila akhar yóò mọ̀ tìbìkà bọ́ síbìkà tìbìkà bọ́ síbìkà wọ́n ní bí ó sì máa ṣe nìyẹn thumma idha mata tantakilu ila akhar tó bá ti kú yóò tún bọ́ síbò mi thumma ila thalith thumma ila masha Allah ta'ala min ibikíbi tó bá sì wọ ọlọ́run náà ni yóò ti máa tún lo ìsẹ̀míyẹ alama dhakarali ahadu ulamaib wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀kan nínú àwọn àfa wọn òun ló sọ ọ̀rọ̀ náà sòyìn túmọ̀ sí wípé oríṣiríṣi ọ̀rọ̀ òun ló wáyé nípa ìbò ni ẹ̀mí máa ń wà tó bá ti jáde sòyìn táfà fẹ́ jẹ́ kó yé wa ń bẹ̀ òun náà ni pé àwọn ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n báwọn ọ̀rọ̀ yìí ṣe pọ̀ tó èyí tá a gbúdọ̀ mọ̀ ń bẹ̀ ni wípé bí iṣẹ́ ọwọ́ kó wá bá ṣe rí ní dídá ni àbí níta ìdá náà ni ó sọ ààyè tẹ́mi rẹ̀ wà tó bá jáde abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́mọ́sẹ̀ fún ẹni kọ̀ọ̀kan wa ní iṣẹ́ olóore ṣe wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi